gbá mi létí. mo gbá. ṣé o mọ̀ pé customer is always right. àdìbò àti bọ̀lúbà ti kọ́ bá mi o ìyá kú ní ìwọ ló fà o. ẹ ẹ ànífà ló ń sọ̀rọ̀ ànífà ìkejì mọ̀rúfà. ọmọ àtọkọ wa balẹ̀ jẹ́ jàtìjàtì lẹ́yìn méjèèjì. bẹ́ẹ̀ bá lẹ́yìn wọn láti jẹ̀ bó oṣù kan àjàṣe tèmi ti wá mo mọ̀ yí pé wèrè wà lẹ́kọ̀ọ́ wèrè lè pápá gbé wá bí ìbá tí mo fọwọ́ sí bí mi bá ní wèrè lórí ìgbà mi àpò tó yìí. bàbá mi bá ṣẹ́ni sí ọ̀rá tẹ̀ fọ́ mi mo lè tó fi gbọ́mọ ẹgbẹ́ gbà kó lọ́ọ́ mi lánàá ọlọ́run fẹ́ pé bàbá ìyàwó kan ó sẹ́ndì owó sóhùn ó fẹ́ lò ṣẹ́jú kan lórí fóònù mi mo gbé fóònù fún látàrà àtàná yẹn nísìnyí mo ti rí ṣẹ́jú kan rẹ̀ lò tán. ẹni bá gbé fìlànù gbogbo ẹ̀yìn tẹ̀wá bí inú bẹ̀rẹ̀ ni mo wà tí mò ń ṣètò pẹpẹ súpù lọ́wọ́ tí ìfọwọ́kàn kankan ọ̀gá ìgò gúúfù káf. Oh, what the you? Wọ́n pè obìnrin kan wá gbé fún wa lóhùn níyàwó ẹ̀ wá ṣépè fún mi lórí fóònù. Látọ́ níbẹ̀ ìyàwó ìjọba ń gbà kí n bá ti darúkọ rẹ owó máa jáde. kó darúkọ rẹ o má gbàgbé o kó dá lórí tirẹ̀ gbà. àní jàgùntà nìyẹn jàgùn gbogbo ọtí tó wà lẹ́yìn fíríjì ta ló mọ. ṣé mo fi tí mo máa mọ̀ sí èmi ò mọ bàbá òun o. àfi eh, excuse me àfi ìjẹta ó ah! ṣe. bó ṣe kó fún support ayé wọn jẹ. jim support. múlẹ̀ múlẹ̀ múlẹ̀. Ah! Ah! haramfu ah, yẹ. ẹ ti jẹ́. ó lè ó lè ó. wọ́n máa ṣe é rọ̀ dáadáa kí kó má dẹ̀ bani tún fi ẹ̀gbẹ́ lélẹ̀ o bórun ṣe rá mi lọ díẹ̀ ariwo yìí wá pọ̀ yẹn ń pariwo balógun dé o ogun ọ o ogun ti wọlé tán àyàfi kẹsì tutù o à ẹ̀yà mi wá já mo wọ àwọn ọ̀rẹ́ nìkankan ohun ìyá ọjọ́ tèèyàn ta ni ń pariwo wọn á rí pàmò alálẹ̀ yẹn ń pariwo tantan ogun ń bọ̀ o ogun ń bọ̀ o ẹ àfi ká ṣètùtù o. gbogbo yìí bá dé kò ní mọ bá kò ní mọ joyè ó mọ ní à àní ríru rẹ lọjẹ máa tètè máa jíbọ̀ wá bá yín o. ogun àjàfọ́mọ́sòfò ogun tí ò rí bí yẹn ogun tí ò rí bí ẹ̀kọ́ ogun ò dàbí ká sùn lọ́ọ̀dẹ̀ ta yẹni ká máa rún Ògúnmọ́lá ló lè ròyìn ogun Ìbàdàn ògènè gbèsè kìsà ń jẹ̀sà. Ah! ọ̀rọ̀ yìí ti wá di su gẹ́dẹ́gbẹ́ ọ̀làdìmọ́yán o owó ewúrà gẹ́dẹ́gbẹ́ ọ̀làdìmọ́kùn kẹ́ni tó rù pa lórí ẹni ọ̀sọ́ kẹtàn gbogbo ẹni ọkọ ẹnu wọn ya dágbárí ọwọ́ ń jẹ́ ti lọ́balọ́ba ń jẹ́ ti lóyè lóyè <sighs> ọ̀nà lórí ìta mẹ́ta pòrúurú ọtún láàyè àṣì ni I àmọ́ balógun kò séèyàn tó médìí àyàn bí ẹni ò gbélù lọ ẹni ọgbàgùdà lọ́nlọ́mọ ti ń fagùdà ìwọ lọ lálàá nígbà tó lálàá nǹkan tó ọ̀fẹ́ mi béèrè lọ́wọ́ àwọn onílẹ̀ kí ni nǹkan tí wọ́n ní ká fi pẹ̀lú òtútù. wọn kì í ṣe ń tọ́pọ̀ mm-hmm. ṣùgbọ́n bó ṣe kéré ń tó náà yọ làwọ lọ. owó mm-hmm. ah, owó eh, balógun tọ́ba jẹ́ ti ti tó ń jẹ ni ìyàwó àgbẹ̀ àṣepàlú ò lè gbà tọ́ba jẹ́ ọ̀rọ̀ olówó ní dáhìí fi hàn lẹ́mí. ẹ kábíyèsí mm-hmm. ẹ jẹ́ ń padà rélé kí n rèé ṣètò kí n tún béèrè wò gbogbo n tá a bá fi ṣètò tọ̀ hmm. iye tó bá jẹ́ kí n tètè wá jábọ̀ fún yín. ìyàwó ìpẹ́nsà kékeré. a kò gbọdọ̀ pẹ́. omi gbọ́dọ̀ gbọdọ̀ pẹ́ lẹ́nu kò ṣe ń wà náà ṣe má jù ọ pẹ́. n ó ṣe wọn padà wá. àwọn àwọn ọlẹ́lẹ̀ ó sì sàn lẹ́sàn-án àṣẹ àṣẹ. wọ́n sàn lẹ́sàn-án torí pé èèyàn bá ń wò kí ìlú ọmọ Àbíkẹ́ dákun ṣé bọ́rọ̀ fẹ́ wọ́n ṣe mọ́ lọ́rẹ́ ni. Ọ̀sùndàrè mo yẹ bí mo wí fún ọ nígbà àkọ́kọ́ tèmi rẹ̀ pàdé abọ́ ti gbàgbé ni. Àṣàkẹ́ bóòlù òde tó lọ lánàá hmm. nígbà mo débẹ̀ báyìí ẹ̀yìn ọ̀rẹ́ mi tí mo yọ sí wọn gìjà báyìí hmm. ẹ̀rù ń bà wọ́n ya wọ́n já ló bá ní pẹ́pẹ́ sí o èmi nìkan mo wà ní ìyá ah, nígbà tẹ̀tí rèmi nìkan àwa mẹ́tẹ̀ẹ̀ta lẹ rí i abẹ́ẹ̀pẹ́ ẹlẹ́mọ̀ wá àṣàkẹ́ àbíkẹ́ àgbékẹ́ àwọn ọ̀rẹ́ mẹ́ta bẹ́ẹ̀ ni o. Ah, àṣàkẹ́ hmm. mo jẹ́rìí rẹ̀ ṣebí wọ ni. èmi tí ah, ah, mo sáàsì bá wọn ṣe fàájì tí mo kú òǹbẹ́nu o tí mo rà bọ̀ nílé ìyá mi. èyí náà dà nípa ti bí tí mo rí fún ọ lọ́jọ́ sí hmm. ṣé ti mọ́ borí ọlá ṣé bákan náà sí. bákan náà ni ń bẹ ń bẹ bẹ ṣe bẹ bẹ. gbogbo ẹ ó ń lọ bá a ṣe fẹ ilé ìdùnnà sí. àbíkẹ́ ẹ ǹlẹ́ o ẹ ǹlẹ́ àbíkẹ́ dákun torí dídọ̀ mo mọ̀ pé ìyàn yín lọ gbà padà ìyàn ló jẹ́ kí n wá lúgọ̀dì ọ níbí mo fẹ́ rí ọ ni. bẹ́ẹ̀ni. sọ wá dènà dè á ni. irọ́ ìdènà dè yín o àbí kẹ́ ẹ mọ wá dúró de o ìdènà dèyìn rárá o ìdènà bíi ti bò ó nílùú yìí irọ́ o. kò bú ogun tó bá fẹ́ rí fún mọ́ ọ sọ ká máa gbọ́. àṣàkẹ́ hmm? èmi ni. Hmm. ṣé o fẹ́ gbé e lọ ni ah, ah, ó ní ọ̀sán tó bá sàn bí ọ̀ ń ṣe àṣàkẹ́ àbí kinní kan ṣé o fẹ́ gbé e lọ ni sọ́run tó bá sàn bí gẹ́gẹ́ bí nǹkan tá a ṣàkẹ́ àbíkẹ́ ṣé pé mùsùlùmí dáre ni àmọ́ ẹ ẹ jẹ́ ẹ̀rìn ẹ jẹ́ agbọ́ tẹnu rẹ̀ ẹ mọ obìnrin. máa bọ̀ jẹ ẹ mọ bínú ẹ̀yin ọ̀rẹ́ mi. pẹ̀lẹ́ Àbíkẹ́. Àbíkẹ́ sọ rí ọ̀rọ̀ tí mo fẹ́ bọ̀ ọ sọ ó ti mọ́ ń gbé mi nínú láti bíi òṣùpá. ọ̀sùndàrè ah, wíhun tó wì í mẹ́bẹ́ rí pé níṣe mo ní káwọn ọ̀rẹ́ mi ó yẹ̀ fún wa àbí. ìyẹn túmọ̀ sí pé ẹjọ́ mi ti pọ̀ jù ó dáa jẹ́ kí n wá sọjú abẹ́ báyìí àbíkẹ́ ah. wo ohun mi kémi rẹ mọ fẹ́ra. ọ̀sùndàrè o èmi rẹ̀ ọ̀sùndàrè. <laughs> èmi rẹ bọ́ bá ń tàn sóde ọmọ ìtọ́ra rẹ níwọ ọmọ ọ̀yọ́ ọ̀sùn èmi ọmọ balógun ọ̀sùn dáre òòrò dáadáa. ẹ sọ rí ipò tó dárúkọ ohun gangan gangan ló jẹ́ kí n nífẹ̀ẹ́ rẹ. ìfẹ́. ẹ sọ mọ̀ wípé bí ìyá mi ṣe jẹ́ yọ ọ̀sùn ìlú tí bàbá rẹ jẹ́ balógun fún gbogbo ìlú wa yìí ọláyọ́lá nù. ìdákùnjẹ́ mọ́ fẹ́ ọ dákun sọ ló mọ gbogbo ohun tí ṣẹlẹ̀ nínú ìlú yìí ah. láàrin bàbá mi àti ìyá rẹ̀ ah, ọ̀túndàrè èmi ò lè fi ọ́ torí bàbá mi ò ní jẹ́ láyéláyé. dákun nígbà wo ló ti ń rò wọ́n. Eh, ká mọ̀ pòrọ̀ mo ti ń rò ti pẹ́ àmọ́ ẹ̀yìn láǹfààní àti pè ọ́ jòkó kí n bọ́ sọ ní ìdá. ní ìwọ ọ̀túndàrè ni bàbá mi ò ní gbà. bàbá mi ò eh, eh, dà bẹ́ẹ̀ ọ̀dà ẹ̀ sọ rí bọ́ ṣe ronú mo nífẹ̀ẹ́ sí i àmọ́ tí orí ti bàbá rẹ tọ́ nípa yàrún ìfẹ́ kọ́ ọ̀rọ̀ kan lọ́bẹ̀ ìyẹn ní wọ́n wálé o ìní wọ́n wálé ẹ àmọ́ mo fẹ́ kọ́ ṣe àǹfààní fún mi ní ṣe wípé ibi tá a bá ti pàdé ká mọ̀ ṣe lọ́kàn láyà dákun ṣe yàn fún mi dákun mọ́ nífẹ̀ẹ́ rẹ. ìpàdé wa bí òye. lóòótọ́ ló sọ àmọ́ ọ̀wá kí n ṣọmọdé mọ́ àbíkẹ́ Ọ̀ṣundáre ǹjẹ́ lóòótọ́ ni àmọ́ wọ́n ní ọmọ tí ò bá gbọ́rọ̀ sóbi rẹ̀ lẹ́nu ó kò parun ní lọ hmm. dákun ìgbà díẹ̀ náà ló kù bàbá mi ò padà gbà náà ni àmọ́ sùúrù kínkín báyìí òun mo fẹ́ oní dákun. sùúrù ni bẹ́ẹ̀ ni. yíyan túmọ̀ sí wípé kò sí tí sùúrù lè ṣe àmọ́ jẹ́ pé ìbéèrè kan lọ́wọ́ rẹ̀ jọ nífẹ̀ẹ́ mi dẹnu. Ọ̀ṣùndàrè mébí ìwọ náà mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ lọ́pọ̀lọpọ̀. Hmm, ọ̀dà bá wa rí bẹ́ẹ̀ ni mo fẹ́ kó já sí pé ipò ọ̀run lálábàákọ ìwẹ̀ mi rẹ. ìyẹn ò ti di dandan. ó dọ̀ lójú hmm. ó dọ̀ lójú bàbá ṣe wọn yára. Ọ̀ṣùndàrè gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe fún ọ sórí ibi tá a ti bọ Yemọja ìdí òòṣà Yemọja Yemọja mọ̀gbọ́jọ la máa bọ̀ ń bẹ̀ gbogbo ń tà sí fi bọ́ pátápátá ń ṣàlàyé rẹ̀ fún ọ bọ́ bá yá torí bọ́mọdé bá tó lápò ìlápò ni. iyemọja rèé. iyemọja nù o iyemọja mọ̀ gbòòjò lórí o. sọwárì tó ń wò wájú mi ìdí òòṣà Ọbàtálá nù Ọbàtálá ọba táṣà mọ̀rímọ̀rí tí mọ̀rí ọmọ tuntun òrìṣà yéè pa o. sọ̀rọ̀ Ọbàtálá tó ń wò yìí aṣọ funfun ní í wọ̀ nǹkan funfun ní í jẹ gbogbo tá a sì fi bọ́ pátápátá nǹkan funfun ni. a tún mọ fún wọn ní aṣọ funfun. aṣọ funfun gbogbo nǹkan funfun sọ wá rí bó ṣe wá ń jẹ funfun tí ń mu funfun tóun ẹ mu èwo rẹ mu kì í lẹ mu. ìyá mi kí ló tàn wá kí n mẹ́mu. ẹ ẹ ó léèwọ̀ rẹ ni kò gbọ́dọ̀ mú ọ̀rọ̀ tó pọ̀ lórí ìyún tó bá tún yá yín tó máa ṣàlàyé fún ọkọ kan lè yẹn yọ sẹ̀lẹ̀ kù kọ́ ọ̀ràn mi létí tó bá ti yá ìdí tí ìfi mẹ́mu ìwọ ṣàlàyé rẹ̀ fún ọ ṣòro ọ̀sà tó ń wọ̀ wájú mi yìí olókun ni hmm, ibi tá a ti bọ ọ̀sà olókun ni ìdí ọ̀sà olókun ni hmm, ó ní tá a fi bọ òun náà tá a bá ti wá fẹ́ bọ àwọn gbólóhùn tá a mọ̀ wí ni pé ó gbé àtẹ mo pè ọ́ o ìrẹtẹ̀ méjì mo pè ọ́ ìyá tẹ̀lódù tí ìwọ olókun bá wálé ayé akúwínrín lẹ̀gbọ́n àpàjùbà kalẹ̀ awo òréré gbó yóò sí àtàǹpàkò bí ìlàgbà lọ́wọ́ rí adífá fún ìwọ olókun ṣẹ̀mí adé lọ́jọ́ tó ń tì pẹ̀lú ọ̀run bọ̀ wálé ayé ẹbọ ire gbogbo ni wọ́n ní kó wá ṣe olókun gbọ́ rírú ẹbọ níbẹ̀ ooru èmi gbọ́ rírú ẹbọ níbẹ̀ mo rú tèmi omi òlòólò alákànmí sàn tara sàn tara adífá fún ìrẹ̀ tí ń tẹ gbígbóná ìrẹ̀ ò tẹ gbígbóná mọ́lẹ̀ yìí o ẹ̀rọ pẹ̀sẹ́ ni rẹ̀ tẹ̀ sórí tó ń wò wájú mi ìdí ọ̀sùn la dé yìí o ọ̀sùn ló sì mọ̀ pé èmi gbé dání tí mò ń ṣe gan ṣùgbọ́n gbogbo àwọn òòṣà yòókù èèyàn gbọ́dọ̀ mọ́ ní lé torá àní bọgi bọ̀pẹ̀ kí gbarún mọ́lẹ̀ ọmọ gbé ni bọ́gibọ́pẹ́. bẹ́ẹ̀ni kí gbarumọlẹ̀ ọmọ gbé ni sọwárí hmm. ọ̀sùn yìí tọ́ ọ̀sùn ṣẹ̀gẹ̀sí olóòyè ayùn awẹ́dẹ kó tó wẹ mọ́ yèyé káàrí ọlọ́bẹ ẹdẹ elétì tí abiyamọ tí ń retí gbé ọ̀ wáyẹ̀rìn wáyẹ̀rìn kówó sí oore yéèyé o ìdí ọ̀sùn sórí ọ̀sùn gbogbo nǹkan tẹ́nu ń jẹ lòun náà ń jẹun àwọn nǹkan tá a sì máa fi bọ àsáró elépo rẹ́dẹ́rẹ́dẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ èkuru àtẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀fọ́ yẹ́rin àtẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti gbogbo nǹkan míì lóríṣiríṣi. Ah, ẹ̀fọ́ ọ̀ṣun àmọ̀ jẹ̀fọ́ ni. Ah, ọmọ pé èèyàn bíi ti àìlá àwọn náà kí wọ́n tó di irun mọ́lẹ̀ ah, ọ̀rọ̀ pọ̀ nígbà tó kú ní farabalẹ̀ gbogbo ń tọ́ ń fara gbaragbara kọ́ ẹ̀ ẹ bá ti kékeré náà là ń ti ń ṣàlàyé fún ọ kélédùn ọjọ́ ọgbọ́n yìí tún mọ̀ ṣàlàyé gbogbo ẹ̀yìn náà fún ọ bọ́ bá yá ẹ̀ka ẹ̀yìn tí ẹ lọ bọ́ọ̀dì iṣẹ́ yín kíkà ní kú mọ̀ ṣe tí ọba ṣe o ẹ káre o ojú ọ̀yẹ́ yín o ọ̀sùndáre ṣé gbogbo ohun tí mo ṣe lálàyé àti tí tí mo fi hàn ṣó ti yí ọ dáadáa bá bá a ṣe máa ń ṣèpọ̀ kan ṣó ti yí ọ bí mo ṣe ṣàlàyé fún ọ. ìyá mi ṣé kí n má parọ́ fún yín kò yé eh, kò yé wọ ìyá mi ẹ̀ wò gbogbo tẹ́ ń ṣe yìí èmi ò nífẹ̀ẹ́ sí i. ọ̀súndáre <laughs> oyin tèmi ó dàgbàdàgbà yóò ṣì yóò re kókó ògì ẹ ntọ́jà kẹ́mi máa ṣe ohun tí mò ń ṣe fún ẹ ni pé òòṣà tá a bá ń ṣe tá a fi mọ ọmọdé irú òòṣà bẹ́ẹ̀ ìpẹ́ parun ntí àwọn èèyàn ń fi owó kọ́ lọ́dọ̀ mi ọmọ mọ́ gbogbo àwọn ọmọ tí ń bẹ lákàtà mi ní àyìn owó ribiribi mà làwọn òbí wọn ń san tí wọ́n fi ń kọ́ gbogbo tí wọ́n ń kọ́ lọ́fẹ̀ẹ́ lófò ọmọ rírì rẹ̀ àwọn àgbà ti pòwe wọ́n ní tí máa ń bẹ lọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ yẹn mọ rírì rẹ̀ ó dìgbà tí nǹkan bá bọ́ sọnù lọ́wọ́ èèyàn kéèyàn tó mọ̀ pé nǹkan gidi ló nu òun kò burú má fojú sí má fọkàn sí sórí tẹ́mi ń sọ fún ọ tí òye òye ó padà yí ọ bá yá kẹ́lẹ́dùn ọmọ sí ọ ládọ́run mòótọ́ ni. ìyá mi ẹ ti ń bínú ẹ mọ̀ bínú. gbogbo tẹ́mi sọ látàárọ̀ àsọdànù ni orí kankan mú ló ń bẹ̀. ìyá mi Eh, ṣùgbẹ́yìn náà lẹ ní béèyàn bá dùkú lẹ́nu ajá yóò ṣọ̀pọ̀lọpọ̀ ẹran fún ni. ọdún mélòó la fẹ́ fi ṣọ̀pọ̀lọpọ̀ ẹran fún ọ láti pín níṣẹ́ báyìí tí mo ti ń foríṣiríṣi nǹkan ọ̀ tí ìwọ̀n bá tiẹ̀ sínú ilé gan tí wọ́n bá gbé aláìsàn dé àyè ṣé kò yẹ kí wo lè tọ́jú rẹ̀ ah. wọ́n mọ̀ sọ fún mi pé kò yé wọ kò yé wọ ló tó fẹ́ yí ọ ọ̀rọ̀ rẹ̀ yé mi kò burú bó bá jẹ́ pé bó ṣe fẹ́ lò gbèsè ayé rẹ nù máa lò ó èmi náà ra ìyà sọdànù mọ́ ṣùgbọ́n yóò yí ọlọ́jọ́ kan tó rí tó wò pé ah àṣẹ tí ìyá yìí sọ fún mi àṣàǹfààní ara mi ni kó wájú mi bí ọba ti yí ọ. ìyá mi ẹ má bínú ẹ má bínú ìyá mi ẹ ṣe rí bẹ́ ṣe ṣàlàyé yìí kò yé mi tẹ́lẹ̀ àmọ́ ìmọ̀ mójútó ìmọ̀ mójútó ọkàn mi sí bẹ́ẹ̀. ọkàn tí ò sí bí ọ̀sùn dáre kò í ṣe pé kò fẹ́ yí ọ torí inú rẹ ọjọ́ èmi ò lè mọ wá sọ̀yẹ̀ fún géńdé ọlọ́run ntẹ́mi ń sọ fún ọ ni wípé kọ́ fọkàn sí kọ́ fẹ̀mí sí kọ́ fọpọlọ sí torí òní kọ́ torí ọjọ́ ọ̀la ni. èṣù láàlú ògiri òkò abániwọ́nràn bá òrí dá ẹ̀bọ̀ra burúkú tí ń jẹ́ látọ́pa. èṣù má ṣe mí o èṣù má ṣe bàbá mi mo sì sàwọn ẹ̀ṣọ́ bàbá mi kò mọ̀ ọ́ sọ wa bàbá lọ́re ká dé ere. àṣẹ. Ah, bàbá mi ẹ kò jùmọ̀. ọ̀kárì gbogbo ń tọ́ wí àlọ́ ọlọ́mọ èṣù ní í ṣe ọ́ èṣù ọmọ akẹ́yìn ẹ̀ ní ṣáájú rẹ̀ èṣù ní tí ọ dànù ẹ̀wọ̀n ò rí ọ pẹ́pẹ́pẹ́ ọba òkè ọba mi dá ọ sí ọba tó fi ọ ta mí lọ́rẹ̀ oníjẹ́ ń fi ọ́ ṣàwátì o torí àìrí kékeré egún àìrí kékeré àkàlàmàgbò ọ dàgbà ọ dògbò ẹ̀yin ẹ̀ṣọ́ n ò ní wá tí o ojúmọ́ tó mọ́ wa lé ní rẹ ní ọ̀jẹ̀ ẹ̀yin náà ẹ pẹ́ ẹ gbò bí onígbogbo ti gbó ẹ gbò bí onígbogbo ti gbó àdàgbà homo ní tó ẹ dàgbẹ́ dògbò gbogbo òde kó yín lọ ẹ kárí ẹ ẹ kárí. ẹ wo àdékẹ́ oh. ọ dáríjà rẹ̀ mú ni sórí àwọn ọkùnrin <laughs> olójú kò mú kò lọ ni wá ń gbà mí o ṣùgbọ́n a kì í mọ̀ rìn kó rí ọmọ mi ẹ dáríjì kọ́gbọ́n tàbí kẹ́ ń bọ̀ ọ sọ <laughs> mọ bínú. ìfẹ́ rẹ ni ó ti sì ọ́ nìyẹn ọ sì ti bá a wí gba foríjì rẹ kọ́ dáríjì àbí aya mi. àgbẹ̀kẹ́ mo bínú sórí bá a ti wà nílé ayé yìí bá a ti ń bára wa ṣe ó di dandan ká ṣẹra wa àmọ́ bàbá ti ṣẹra wa ká mú ọ dáríjìra wa wọ́n bẹ́ẹ̀ mi ṣe wà àtàṣàkẹ́ á sàn ṣẹra wa bá a ti ń bára wa ṣe tó à ń ṣẹra wa à ń dáríjìra wa náà ni dákun ó dáríjà rẹ̀ mú rẹ̀ ó ti yé mi àmọ́ torí ti ẹni o torí nǹkan tára ẹ̀ mú ṣe fún mi ah ó dùn mí gan o ó sì dùn ẹlẹ́dàá mi pẹ̀lú ah ara ẹ̀ mú. èmi náà mọ̀ ọ́n mọ́ bínú mọ́ bínú ẹ́ wọn kò sí ewu sí. ẹ ti ẹ̀dùn lọ ṣé bẹ́ẹ̀ni àtàyà mi ṣe mọ́ ṣe kò ń rọ lórí mi. ohun mi ló ti ewu mi ọ̀rẹ́ mi. ó wọ̀ ó wù mí o. ọ̀rọ̀ wọn ṣe ó wọ̀. ẹ nígbà ọba darí jàre. lábẹ́bí kí ni mo ṣe gan-an tó jẹ́ pé wàá fi di pé mi wàá mà sí láàrin ìlú báyìí kílẹ̀sẹ̀ mi gan ṣé pé èèyàn èèyàn bá ń sọ̀rọ̀ mo sì dá lóhùn èèyàn ń bọ̀ látòkò apàdé àrẹ̀mú mo ní hó olórọ̀dọ̀ mo ní hó òun lálàkà o òun wọṣọ òkè èmi náà wọṣọ òkè àwa ń léra láàrin ẹ̀gẹ́ mo ní kí ni ó wá já sí onítùmọ̀ ẹni pé ká súnmọ́ra wa ṣé kí n mọ̀ dá lónìí. ẹ àrẹ̀mú ó mẹ bí àbí ó mọ̀ pé ó ṣẹ̀ ó ti dá o ẹ̀ṣẹ̀ o ìwọ jẹ́ pé ní ẹgbẹ́ oṣù àlàbúlé yìí bó o bá sọ ó máa rùn káàkiri gba abúlé ní ìgbà tó wù ìgbà tó dá ni. pé èèyàn yọ sí mi mo yọ sí mo ṣe sí mo yọ sí ẹ òjì sí ó fún ẹwọn náà fún padà wàá bá bẹ̀. ni yòókù aya mi ṣé o rí ọ̀rọ̀ àrẹ̀mú òrèmú tó torí ẹ̀ wà bíbá yìí gbogbo ohun tí ọ̀ṣùdáre tó bẹ́ẹ̀ sọ àtàbíkẹ́ bó sí wọn lẹ́nu èmi náà tún wà mo tún sì kẹta ìyá mi. mo ti gbọ́ o <laughs> kò sí wàhálà. má bínú sí mi mọ̀ ń yọ̀ ní kí n tiẹ̀ mọ́ lọ yọ̀ ṣubú. wọ́n tiẹ̀ ti yọ̀ ṣubú náà. Ah. ẹ mọ̀ jẹ́ nǹkan lọ́wọ́ jọ. wọ́n ti kán lọ́wọ́ ti kán lẹ́sẹ̀. torí bẹ́ẹ̀ fún àwọn ìgbà tí ó rí mi eh, ó wá ní òun lálàá. ọ̀rọ̀ wo ní bẹ́lẹ́nu rẹ ọ̀rẹ́ mi mi bá ti bí ọ sì ti bọ̀ sọ̀rọ̀ iyún náà tó à ah, ìwọ̀n ní nǹkan dùn mọ́. ó dà mo ti gbọ́. wo tí máa ṣe ìtorí ọ̀sọ́dà rẹ̀ àti àwọn ọ̀rẹ́ méjì tó ti bá mi sọ̀rọ̀ tí ì bá ṣe bí ò bá mọ nǹkan tí fojú rẹ̀ rí. ẹ rẹ kó kù kan kí ló ti kù fẹ́ kẹ́ bá ń sọ́mú colours tuntun mi lálẹ́ yìí. <laughs> ẹ mọ̀ wo ọ̀rọ̀ kòtòkòtò tí ń jáde lẹ́nu rẹ o ẹ tún wo ọ̀rọ̀ kòtòkòtò tí ń jáde lẹ́nu rẹ o ṣùgbọ́n kò sí wàhálà n ò lè sùdọ̀ rẹ lónìí ọ̀dọ̀ yá mi nìsùn. ẹ aya mi inú sì bí ẹ má dìjú mọ́rí jù dẹ̀wálẹ̀ ọ̀ṣẹ́ àyà mi ọ̀dà ẹ̀ yá wa yá wa ẹ̀ ọ̀dà o. èṣù ìṣọmọ gidi hmm. ilé tó ń dùn tí ó gbẹ ẹ̀ṣẹ̀ gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ èṣù wọ́n bẹ̀ ó fẹ́ dàrú. bá a sì ti bá wọn pa náà rẹ. <laughs> ọlọ́tẹ̀ ṣàánú ìṣá wa àwọn onílẹ̀ wa <laughs> bódìdí ìlú kan tó ti dàrú tí ògbẹ́ ti dàrú tó bá ti jòyè tí ògbọ́n ti dàrú pátápátá tó ọ̀nà ojútùú tó bá rà wáyé a máa tó ìṣá wa elédùn àwa ẹ mọ̀ mi. bí mo mọ̀ ọlọ́rẹ̀ rẹ̀ mọ̀ dáa. <laughs> bẹ́ẹ̀ ṣe wò mí mo ṣe é iṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń wà báyìí apá àṣẹlẹ̀ ìwò yìí bí n bá kọ́ bẹ́ẹ̀ báyìí ẹ wò pa ṣọ́bọ̀kùnrin ló kọ́ bẹ́ẹ̀ báyìí wọ́n ní kí n lẹ́ pákí ń kọ́ ẹ̀ pákìrè bàbá ní kí n gbàgbàdo ẹ̀yà àgbàdo ẹnu jù bẹ́ẹ̀ ṣọ́bọ̀kùnrin ló ṣiṣẹ́ báyìí ṣùgbọ́n bí mo ṣe ń ṣe òwúrọ̀ ètò kó ló ń ṣàníyàn ni. ẹ bá ti rí ọ náà ó ti mọ pa kìlápá ni ọ. <laughs> akilapa rẹ mi lóòótọ́ akilapa wa o kò nù rí ìyàwó bí bá gbọ́n báyìí ajábọ̀ bí ọ̀sán pọ̀ bí bá gbọ́n báyìí ajábọ̀ bí ọ̀sọ̀ ọ̀ ń jábọ̀ ni. Hmm, gbogbo ìdílé a máa fà á gbogbo ìdílé mi. ọjọ́ kọ̀ọ̀rẹ́ mo wá sùn n kò sọ̀rọ̀ fẹ́rẹ́ fẹ́ni bá rí inú ojú àlà ẹni ọmọkùnrin yìí o ṣé tí n bá gbà fún ẹ ṣé o máa tọ́jú mi dáadáa ṣé yàkò ní jẹ mí máa tọ́jú yìí ṣùgbọ́n mo wá ń wárò ọjọ́ èní. dákun ta ló lórí lójú àlà. ẹ̀yin wa. èmi. ìwọ. ìgbọ́rọ̀ rẹ̀. bàbá ṣe wáyé ra tá a parí ìjà tọkọtaya yìí kí èmi àti kábẹ̀rẹ̀ rẹ̀ fẹ̀ òun rè mo ní pé kí sọ èèyàn wà nù sàlẹ̀kùn mi. ẹ eh, bá ṣe parí ìjàká náà. ó mọ mọ́sẹ̀ rẹ ṣe o. máa tọ́jú máa tọ́jú gidi gidi. èmi irú eh. ọṣẹ wo mi wẹ̀ láàárọ̀ ìnà ah. láńbébé hmm? orí rẹ mọ̀ burú o. Ah bá ṣe pórí rẹ burú ni ìwọ tá a mọ̀ tá a mọ̀ pé abẹ́síkáwá rẹ̀ mú ni ọ́ níwọ́ wá ń sẹnu wátawàtá sẹ́mi ó sẹnu bí irú Fọlákẹ́ ó sẹnu pẹ́tẹ́pẹ́tẹ́ bí ẹni tẹ̀gbẹ́ mọ́lẹ̀ ìwọ ń sọ fẹ́mi wípé ìwọ rẹ̀ mi lójú àlá sórí rẹ ti burú ni. Ah, ah. tí wọ́n wá ní ìwọ lápá tó fi ń ṣiṣẹ́ ìwọ tó jẹ́ pé ò ní pàtó iṣẹ́ kankan tó ń ṣe nu abúlé tí ẹ bá ṣe pa àmọ̀ pọ̀ rẹ̀ gan èèyàn gidi ni sọ̀rọ̀ pé wọ́n mọ̀ sọ̀rọ̀ sí ọ̀nà abúlé yìí inú rẹ̀ mọ̀ bu ìfun rẹ̀ jàn ah, o ò lọ sun oorun mẹ́ta tọkùnrin sùn kó ronú rẹ̀ wò ònú ayínradà ó rí bí ọbẹ̀ tó sàn sí ọ. olóhùn ti ná. ẹ̀rọ ní tómi. a kì í gbélé alákànyà kin. àìgbélé olókùn gbà wò. ìlú aláràbà kó tùbà kó tùṣẹ. kéku kébi eku. kí ẹyẹ kébi ẹyẹ kọ́ ènìyàn fọ́ òun bí ọmọ ènìyàn. atẹ méjì mo pè ọ́ ogbe àtẹlódù tó lókun bá wálé ayé akúwínrín lẹ̀gbọ́n apàjùbà kanlẹ̀ awo òréré gbó bí ò sí àtàǹpàkò bí ìlàgbà lọ́wọ́ rí adé á fún ìwọ olókun ṣẹ̀ní adé lọ́jọ́ tó ń tìkọ́lé ọ̀run bọ̀ wálé ayé. Eh. ẹbọ ire gbogbo ni wọn ní kó wá ṣe olókun gbọ rírú ẹbọ níbẹ̀ ooru àwa náà gbọ́ rírú ẹbọ níbẹ̀ arúta wa omi òlòólò alákànní sàntara tara. fún ire tó ń tẹ gbígbóná. ìrà àwọn àtẹgbígbóná mọ́ nílẹ̀ yìí o ẹ̀rọ pẹsẹ ní rẹ́tẹ̀. ẹ̀rọ pẹsẹ ní rẹ́tẹ̀ o ẹ̀rọ pẹsẹ ní rẹ́tẹ̀. ìrà àwọn àtẹgbígbóná mọ́ nílẹ̀ yìí o ẹ̀rọ pẹsẹ ní rẹ́tẹ̀. kíkú kébí eku. ẹ̀rọ pẹsẹ ní rẹ́tẹ̀ o ẹ̀rọ pẹsẹ ní rẹ́tẹ̀. ìrà àwọn àtẹgbígbóná mọ́ nílẹ̀ yìí o ẹ̀rọ pẹsẹ ní rẹ́tẹ̀ ẹ̀rọ pẹ̀sẹ̀ ni rẹ́ǹtẹ̀ o ẹ̀rọ pẹ̀sẹ̀ ni rẹ́ǹtẹ̀ ìrẹ̀ ò tẹ gbígbóná mọ́ nílẹ̀ yìí o ẹ̀rọ pẹ̀sẹ̀ ni rẹ́ǹtẹ̀. ká mọ̀ rí gbóná nílẹ̀ yìí o. àṣẹ. ìrọ̀rùn dé bá wa. àṣẹ. eku ké bí eku. àṣẹ. ẹyẹ ké ẹyẹ. àṣẹ. ẹ̀rọ ń tì gbìn. àṣẹ. ìrẹwà kété. àṣẹ káàbùrú rẹ wá kété. àṣẹ. òṣì rẹ wá kété. àṣẹ. kí lẹ̀ ń ṣe kiri ìlú. Ah, bàbá omi nì wọn láì ṣẹ̀rọ̀ lù nì. ta ni gbóná ń bájà nù yín tẹ̀ ń ṣẹ̀rọ̀ orí. Ah. ẹ tẹ́lẹ̀ tún tẹ̀ ìyìnbó forí dànù. sẹ́rí ojú tí mo dì í tí n bá ìlà òkú lẹ́lẹ́jà ń ta. Ah. ìyá ló láyé ẹ̀rọ kọ́ ìgbóná ni omi ìgbóná ni. èmi ń bi ọ́ léèrè ni kí ló dé kí làwọn ọmọ tèmi ṣe fún ọ o àwọn ọmọ tí wọ́n ń pẹ̀rọ sílùú kílùú olè tùbàkó tùṣẹ́ tó lé wọn bí ẹnlá já. ẹ̀rọ òsì wo ni ẹ ń pa irọ́ òsì tí wọn náà ń pa tàlú jẹ. èmi èyí ẹ̀rọ òsì wo ni. àdàkùn kí ló dé náà ọwọ́ a máa fọwọ́ lọ́rùn ní ebó ń ṣe tiẹ̀ mò ń ṣe tèmi ni. ọ̀fun ọ̀fun alájẹtán ni ọ́ aládàánìkan jẹ́ bọ́ọ̀ bá ń sa aládàánìkan jẹ́ gbogbo kátàkátà tó ń lè sọ fún kábíyèsí òun tó ń sọ nípa mi ó rò pé wọn ò gbọ́ ni ọ̀mú gbogbo gbogbo ń tẹ̀mí ń ṣe ọ̀sọ́ dirọ́ wájú ọba. ṣe é gbọ́. kí ṣe é gbọ́rọ̀ lẹ́nu aláìda àgbà kà ìwọ rò pé gbogbo ìtẹ́yìn ń ṣeun àti ń tọ́jẹ́ ká ẹ gbowó sí àti tí ò yẹ ká ẹ gbowó sí tá a máa gbẹkú gbẹrangbẹja gbọ́ gbogbo ẹ̀ káàkiri ni ṣe ń ṣeun kémi náà máa ṣe tèmi. èwo ni ọ̀yẹ́ kan gbé kú fẹ́ já sí. kábíyèsí jàbí ẹ̀ ń re ta ó ni ní ni ó ni ní ni ó ni ní ni jàgùdà ni wọn ni ó ni ní ni jàgùdà ni ni ni ni ni ọ. ni jẹ́ ni sọ ni ọ. ni tó ni yìí ni ti ni èṣù ni ọ̀ ni wò. ni ah, ti ni èṣù ni hmm. mo ni fa wọn mú ọyàn èṣù tí omi ó tànú rẹ̀ yányán èmi mo wí bẹ́ẹ̀ fún ọ èṣù rẹ ti gbọ́yàn òsì kiri kọ́ mú pamọ́ sílé bí bẹ́ẹ̀ kọ́ kò ní náyàn kankan mọ́. bàbá wa ṣe bẹ́ẹ̀ tó mú májèlé ló mú. èmi èmi mo májèlé. ẹ jẹ́ àlọ́ èmi rò pé mi èmi ń bọ́ ọmú léré tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní mú pẹ̀lẹ́kùtù ó ti wá kan rorò ń rù báyìí ó ti tọ́ èṣù lọ́mú báyìí ọ̀ wá rí mi wò bí irun bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ọ ríran wò ọ rí tí wọn ṣe fún ọ ọ rí ẹrù dí ọ̀jẹ́ kẹsẹ̀ ọ̀dúró sí ọ. ìyá ọ̀sùn. kábíyèsí. bó ṣe lọ náà nù. bó ṣe rí nù. tọ́ba rí bẹ́ẹ̀ ẹ balógun bùkán jà o. Ah, ẹ̀yin náà rí bẹ́ẹ̀. ẹ wí bí àkú bẹ́ẹ̀ o àmọ́ mo wá bí ọ dèbùrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀ ajá kẹsàn-án ti ẹ̀ẹ́dẹ́gun o ẹ̀bí ilẹ̀ bá rọrùn tó bá pọ̀wẹ̀ orí olóko ní ọ̀padà dálé bí ìlú bá torí àwọn àgbàbàjẹ́ àwọn mọ̀jẹ̀sí ó sọ fáwọn àgbàbẹ̀ ní ọmọ wa wù ẹ̀yin méjèèjì ni igi tí ìtò mi farati tí òjò wó lulẹ̀ o ìgbà wọn jẹ́ wípé ẹ̀yin ni méjèèjì láwọn àmọ́ pọ́ pé gbọ́n mi sí omi òtó ẹ̀yin pẹ̀rọ̀ sílùú balógun lé wọn dànù. ẹ bí mo ṣe rí inú ká ní. a ní mo tún lọ bá ń lé mo tún lọ bá ń lé pé kí ló rí ẹsọ nǹkan tó ṣe yìí ó mọ̀ọ́mọ̀ ṣe ni àbòsẹ́ẹ̀sì ṣe ni tó ń lérí mọ́ mi pé tèmi ọba ṣe kí n ṣe ah kábíyèsí à ń bẹ̀rù alága ajá ṣe bóun là ń bẹ̀rù bí balógun bá fojú àgbàrá wo kú dẹ tí omi ò gbé lọ hmm. ojú yín ní tì mí kábíyèsí. sọ̀nsẹ̀ kẹsẹ̀ olóyè ayùn kábíyèsí awẹ́dẹ tẹ́tọ́ tó wẹ mọ́. ọ̀rẹ́ yẹ̀yẹ́. àgbá o hmm. omi o ọta o ẹ̀rí o mo bì ọ́ mo fìyà bì ọ́ mo fọ̀sùn bì ọ́ ìyá Ọ̀ṣun má bínú ìdákun èyí tẹ̀ ń ṣe ìlú lẹ̀ ń ṣe fún ìlú ó sì sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ àṣẹ o kábíyèsí àwọn alálẹ̀ ó sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ àṣẹ mo ti gbọ́ tí kábíyèsí ẹ ṣé o. ìkẹ́ sọ́rí ìfẹ́ rẹ̀ mọ̀ dá mi lọ́rùn gbogbo ìgbà yóò wá mọ̀ ṣe ń bí ẹni pé èrò obìnrin mi rè é ìdúró náà ṣètò ojú rẹ̀ ni kì í sọ nìkan tẹ́bí yóò mọ̀ wò mí mọ̀ mí kí n mọ̀ ọ́ lé ní gbogbo ìgbà. Hmm. àbákọ́yìn sí rẹ̀ tẹ́tẹ́ bọ́ bá ń lọ láàrin ìlú gbogbo àwọn ọkùnrin ló mọ̀ ni ah, obìnrin ló ń lọ yẹ́lẹ́ yà sì jẹ́ tèmi. <laughs> ọ̀sùn dáre hmm, ẹnu rẹ̀ dùn. ẹyin dákun tẹ́nu mi bá dùn sí ọ títa ni kò dùn sí o. <laughs> Eh, ọ̀sùn dáre mo mọ olórin kan tí mo fẹ́ kọ fún ọ. Hmm. ọkùnrin ẹ̀yà kọ̀ọ̀kan. ọjọ́ kan ń bọ̀ wá o ọjọ́ kan ń bọ̀ wá tá ó jọ wà nínú ilé wa mhm. ìwọ ọkọ mi ìwọ àyà mi àtàwọn ọmọ wa èyí tí a bá bí yá. sọrí ká mọ̀ pé ọmọ orin kan o. ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni òun rẹ̀ dùn àmọ́ máa fẹ́ tọrọ kankan lọ́wọ́ rẹ̀ ṣọ́ọ̀ṣì fún mi. Mm ìwọ wí iná. ọ̀dà ẹ mo fẹ́ kọ́ jẹ́ ká yájọ́ kan lẹ̀ láàrin èmi rẹ̀ ká fi mọ́ ọkọrin olólùfẹ́. <laughs> ṣé lóòótọ́. bẹ́ẹ̀ni. ẹ̀yin wọn ó tún jẹ́ kí náà fẹ́ wọ́n ó jò dáadáa. bẹ́ẹ̀ni ọ̀sìn sọrí àbíkẹ́ ẹ̀ nísìnyí tá a ti bára wa kọrin ìfẹ́ báyìí nísìnyí ǹjọ́ ní jẹ́ kí a wọlé. ọ̀sùn dáa rí èso oúnjẹ lọ́sàn-án gan-an Eh, eh, kò sí ti fi ṣe ni. ó gbọ́dọ̀ dọ̀ mí à ń mọ̀ ṣe. Eh, sọrí ìfẹ́ rẹ náà ni mo ń pa níbi tí èyí wàá dàbí wípé kọ́ ọmọ wà pẹ̀lú mi ní gbogbo ìgbà àmọ́ bàbá rẹ ò jẹ́ kí n láǹfààní àti múlérí mi ṣe lórí rẹ. ìgbà díẹ̀ nù ń lò kú so gbọ́ ìwọ lọ́kọ mi èmi sì láyà rẹ. Elédùmarè ó jà pẹ́ fúnra pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ so bí seventy million naira ṣe dín sí kò yé mi ẹ̀ ń tà láti sọ pé mo kówó jẹ nìyẹn. Mr. Jide ẹni. nǹkan tó ń láti sọ nìyẹn. gbogbo everything tẹ bá fẹ́ pass across mi ẹ make sure pé ó come through mi ma get it. ó yẹ kí bọ́bọ́ ti cross over now kí ló happen kò yé mi o pé owó kan mix ní company wa ṣe seventy million naira. ẹ seventy kini. ni. ìgbà tó wà ní kékeré lóòótọ́ ó máa ń fẹ́wọ́ ó máa ń jalè gidi gan ni. ó dàgbé torí mo ti ń bá yín rẹ́rìn ọ́fíìsà ẹ ti ṣe ìmọ̀ don't give up look at what you wearing don't give up the shit look at it. Mr. Tunde. yes. tó bá mi lọ́fíìsì. a ló ń jẹun lákàndùn nù. Uncle Tunde. Má jẹ́ kí n bínú sí ẹ o. Má jẹ́ kí n bínú sí ẹ o. Lánàá lánàá ni mo rí Mr. Kúnlé tó ń bá Mr. Jídé sọ̀rọ̀ lórí fóònù. On this seventy million naira we are talking about níwájú ọlá àti ìdákúnlé you you know. Wọn ò ní kó bá yín o. Ẹ̀dẹ̀ ń sọ pé kí n explain explain what? Kò lọ tú aláìṣẹ̀ sílẹ̀. Àjọ̀nú ti ń gbénú afẹ́fẹ́ ṣọlá o ọ̀wá ṣúrẹ́ tẹ́tẹ́ kọ́ dára ṣàṣà kọ́ wá gbóhùn àwò lẹ́nu mi. bẹ́bí tí bẹ́bí tí ó pé ra. Bàbá mi. Ẹ ǹlẹ́ bàbá mi àbí kẹ́ẹ̀tì mi nìkan. <laughs> Ah, olódùmarè ó ṣe mo dúpẹ́ ọmọ ra ìwọ náà ló ń gbẹ òǹgbẹ burúkú ò ní gbẹ ọ ọba òkè tó fi ọta mi lọrẹ kò kú nígbà ọ lọ́wọ́ mi kò sì ní gbèmí náà lọ́wọ́ rẹ báyìí mo ṣe bàbá fún ọpẹ́ àbíkẹ́ ọ̀rọ̀ kan bẹ tí mo fẹ́ wí fún ọ kì í ṣe ń tó le mo fẹ́ kọ́ ọ rántí pé ìwọ náà ti ta o ti tó àgbà agbáǹtìyẹ náà mo sì mọ̀ pé ọmọ àdọ́gbọ́n lóde mo mọ̀ àmọ́ ju gbogbo ẹ̀ lọ sórí ẹni tí ẹjọ́ ń dọ́gbọ́n dúró ní ẹ̀gbẹ́ ẹ̀gàn náà mo fẹ́ kọ́ ọ mú wájú sí lóòótọ́ bàbá mi ó gbà mí ẹ ṣe o. kárí ẹ̀ ń bọ̀ bá wá tí mo fojú mi kàn àwa náà ó sì lè mọ àwọn èèyàn wọn. ká béèrè ìdílé tóun náà ti jáde èyí kí lè fà ọ́ léyàn lọ́wọ́ ẹ ká máa wá retí ọjọ́ ìkómọ rẹ yóò sì rí bẹ́ẹ̀ elédùn ọjọ́ ẹ pẹ́ fún mi ẹ ṣeun mo dúpẹ́ inú mi mi ọ̀kárí. mo ọba hmm. mi ti dín in lọ mọ́kọ́ alẹ́ yíyún túmọ̀ sí pé bàbá rẹ náà rè mú mi wá. Ah, ah, ah, ìròyìn ayọ̀ ni ìròyìn ayọ̀ ni ìròyìn ayọ̀ ni ọ̀dà eh, eh, kò sí kò sí àfijá mọ́ ọ lọ. báyìí báyìí tí a mọ̀ lọ. ẹ dákun dúró náà ngbà bá wa débẹ̀ tí bàbá mi bá ní ìwọ ìwọ ọ̀sùn dáre o ò lè fọmọ mi o kí ló ṣe. ẹlẹ́dàá mi kọ̀ ẹlẹ́dàá ìyá mi kọ̀ èmi àmọ̀wọ́ mú kó yí ẹ̀ṣọ́ marógun dáadé <laughs> ó dá lójú pé bí bàbá rẹ bá ilé rí mi dídùn lọ sòóso. ẹ ẹ ẹ ti wáyà mi ẹ ajá ma. ẹ sọ rí ara ti mọ sọrí ìfẹ́ a mọ rí náà ìfẹ́ kì í fọ́jú sórí àsìkò yìí ló wù mí náà kọ́ lè rí ìyá mi. ẹ̀yin ọmọ yìí ṣe mọ̀ pé ẹ̀yin náà mọ̀ pé bí ọdún Ọ̀ṣun yìí ta ọ̀rẹ́ mi là ń lọ gbogbo wọn náà ni wọ́n sì máa ń wá bí ọdún tí a náà bá bá ń ṣe gbogbo ẹ̀kọ́ tẹ́ ẹ kọ́ lọ́dọ̀ mi àyẹ gbọ́dọ̀ fi hàn pọ́mọ gidi ni yín o wọ́n gbọ́dọ̀ mọ̀ pọ́mọ dáadáa ni yín o ẹ mọ́ dojú tì mí o kárí ọ̀rẹ́ ẹ ń jáde ni ìyá mi lónìí tí mo wá ní kí n má bí kí aya mi wá bá yín. Ọ̀sùn dáre njẹ́ òun ló tó fẹ́ẹ́ yí padà ìwọ ọmọ yìí ṣé bẹ́ẹ̀ yẹn ṣe múyàn wá kíyàn nu ọ̀ ń múyàn bọ̀ wá kí mi ọ̀ bá mi sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkàn sọ mí dẹ̀yàn burúkú wájú ọmọ ibi tí mò ń sìn lọ yìí yóò ṣe pàtàkì púpọ̀ ah, wò ó dákun jàre ọkọ mi yóò dáa fún ọ ogí ọyẹ ọ o èmi èsì èèyàn burúkú o hmm? kò wí fún mi tẹ́lẹ̀ pò mú ọ bọ̀ ni o bó bá wí fún mi tẹ́lẹ̀ kí lọ́ọ́ jẹ́ kí ló mu tí wọn ò ní lè ṣètò rẹ̀ lẹ́ẹ̀dì ọ́.

ẹran bàbá mi. Ah, ọ bomi fàlejò rẹ ni. ẹ ìmọ̀ sí ya. ẹ ilẹ̀ arákùnrin. mi hmm? ọkọ àfẹ́sọ́nà mi tẹ́ ni imú wà rèé o inú mi dùn sí i èyí tí mo ní ọ̀sẹ̀ náà lọ́wọ́ àṣẹ. ẹ ògbóni. kí ló kọ ti yán. Ọ̀súndàrè ni màmá. Ọ̀súndàrè. ọ̀dà ọmọ ìlú bo wá lẹ́yìn. ọmọ ìlú yìí ni bàbá. ọmọ ìlú yìí. ọmọ yọ̀ọ̀sù ni. yọ̀ọ̀sù yìí yóò sùn tilẹ̀ wá yìí gangan. Ah! olódùmarè o ó ti láyàláyà ó wọnú ilé mi wá kí mo lè ṣe fún ọ ọ̀dà nítorí pé wọn ọ̀gẹ́ ọ náà rí ọ̀mú òní jẹ sọ wá rí láti òní lọ tí mo bá tún jápẹ́sẹ̀ ẹsẹ̀ rẹ ní agbègbè ilé mi ní àyè wọ́n pa ọ́ lápapọ̀ sẹ́ńtọ̀ rẹ̀ mú wá rèé torí ojú tí mo dì í tí n bá la ojú ọ̀hún n ó pa ọ́ lápá fún ni. ẹ jẹ́ sọ ọ bàbá o lọ. bàbá bàbá ẹ lọ. ọ̀fẹ́ gbàbọ̀dẹ̀ fún mi ọmọ sí o ọ̀rọ̀ àwọn àgbàre o wọ́n ní bí kú ọ̀pá ni tòde ò lè pa ni ìwọ ni kú tó fẹ́ fún mi léèwọ̀ jẹ́. ọ̀fẹ́ ń jẹ́wọ́ ọ̀wá wá ọkùnrin tì A bẹ́tì rẹ bá di ojú rẹ fọ́ ni ọ̀gbìn ọ̀mọ ti ń bẹ láàrin èmi àti yóò sun wèrè o ibẹ̀ ló ti wá rí èèyàn kan èèwọ̀ èèwọ̀ ni ajá ò gbọdọ̀ lóbi wọmi tó bá ṣe pé mi ń bá ba rẹ ọ wà ọkọ mi àmọ́ bọ́ ọ bá wá kọ̀ lóun lọ́ọ́ fi sọkọ àbíkẹ́. bá bí mi mo lè pa ọ́ dànù. Ah! bẹ́ẹ̀ ni mo wí kò lè wọ́ ọkọ mi tó bá fẹ́. bàbá bàbá bàbá mi bàbá mi. ọ̀sùnárì kí ló ń ṣe ẹ́ ṣé o mọ̀ pé ọmọ alágbára rẹ akọ́gi ẹ̀ gbọ́dọ̀ ṣoje o ò gbọ́dọ̀ yọmi lójú lójú ẹ̀ nù ṣé tààrà obìnrin ni wọ́n wá sunkún torí ẹ̀ ọ̀rọ̀ obìnrin wàá gbọ́ sórí aago tí ìwọ ọ̀sùnárì báyìí ló máa dé ẹ̀ẹ́dì ẹ̀ àgbẹ̀kẹ́ ló máa dé kẹ́yìn ṣùgbọ́n gbé kó lẹ́kọ̀. ọ̀sùndàrẹ́ gbogbo tí bàbá àbíkẹ́ ń sọ gbàgbé ẹ̀ má tẹ̀lé ọ̀rọ̀ tiwọn tiwa ni wọ́n máa gbọ́ àgọ́ rẹ ní ìdá kòkó ẹ̀ káyìn. báwa. àwa la máa tá a ṣe sáfọkàn tí ẹkún tó ń sun nǹkan èsì ọ̀rọ̀ rẹ o. àgbẹ̀rẹ̀ máa jáde kẹ́kẹ́ ìfọkànbalẹ̀. ojú mi. akọ̀dùdù ìṣojo ayọ̀mọlójú aṣoje aṣoje. kí ni pọ́lẹ́kún ọ̀ ń yọ o. kí kì í afẹ́ kí í afẹ́ ni o. o máa fẹ́ fọkànbalẹ̀ ṣùgbọ́n. o ó fọkànbalẹ̀ ṣùgbọ́n. èyí ti ṣe kí ló dé ọ̀sùndàrè. kí ni ń gbomi lójú rẹ̀. Ah. lórí ọ̀rọ̀ fẹ́sọ̀nà rẹ̀ náà ni wọ́n ṣe sílẹ̀ lórí. àfẹ́sọ́nà èwo nú àfẹ́sọ́nà. ìyá mi ọmọ tẹ́lẹ̀ pẹ̀lú rẹ̀ ń jó ní ìlú tí mo rí ìwà ìwọ rẹ̀ ń jò ní. èyí kí lọ́wọ́ yẹ kó pọ́ lẹ́kún lórí ọ̀rọ̀ rẹ̀ o. bàbá rẹ̀ nílé ìfẹ́ yá mi. bàbá rẹ̀ ta ń bàbá rẹ̀ ńlẹ̀ tó lò lè fẹ́. ọmọ dòdò ni ìyá wa. dòdò. ọmọ balógun. ọmọ balógun ni. bẹ́ẹ̀ ìyá wa. o ò lè fẹ́ lóòótọ́. ẹ bẹ́ẹ̀ ni tó bá jọ ọmọ balógun o ò lè fẹ́ ah, ah. èmi àmọ̀pá ọmọ balógun ní tí mo rí pẹ̀lú rẹ ni wọ́n ti fẹ́ gba síndì kọ́ gbalẹ̀ bàbá rẹ̀ lọ ọmọ balógun ò lè fẹ́ o bẹ́ẹ̀ ni iná àtẹ̀tù lèmi àti balógun iná àtẹ̀tù yìí sì fojú kanra wọn jí ó ṣe tiẹ̀ lọ́tọ̀ kí n ṣe tèmi lọ́tọ̀ ọ̀sán àtòru lèmi rẹ̀ bàbá jọ pàdé báyìí wàhálà ni ò lè fẹ́ o wó bìn mí láàrin gbogbo mi sóbìn tán lu ìní ọ̀hún epo ni àbá ìrora tá ló lè kọnu sí nínú ìlú yìí tó ní fẹ́ ọwọ́ ajọ́ ọmọ balógun ìwọ gẹ́bù kan jà ń pọ̀ ọgbẹ́ ń tọ́fẹ́ òrí ọjọ́ ọmọ balógun nígbà tó ìsọmọ ọwọ́ tó ọmọ tí ń ṣẹlẹ̀ láàrin èmi àti balógun ó lè fẹ́ o ò tọ́ ọmọ sọ fún ọ. ẹ ìyá wa mo folú ẹni máa gbé ojú mo fi bẹ̀ yín mo fi yèyé mo fi bẹ̀ yín ẹni kan ṣùgbọ́n àrè fẹ́ ọmọ yìí ó nífẹ̀ẹ́ rẹ jù òun tó fẹ́ ṣe ni pé bẹ́ẹ̀ ṣe jẹ́ alágbára tẹ́ ẹ jẹ́ yọ̀ sùn tí balógun tó náà jẹ́ alágbára wọ́n fẹ́ dúró sáàrin báyìí kó máa yan kó bí bá ti ń rò tìyẹ ẹ má rò àná ẹ mo tó fẹ́ ṣe nìyẹn. ìmọ̀ràn rẹ dà kó ṣe tẹ̀lé mi kò lè fẹ́ ni mo bí o sọgbọn bó bá jẹ́jẹ́ ní bá ń bẹ lójú rẹ tó fẹ́ sun ọ dáa kó o tètè sún báyìí kó o sún kára rẹ ọ dáa kó o ní fẹ́ mo sọ fún ìgbẹ́ kí ló mú ọ. bàbá mi ọ̀rọ̀ nípa àfẹ́ mi àtọ̀súndàrẹ́ yìí náà ni ẹ bàbá mi èsì jẹ́ fẹ́ni tọkọ mi yàn bẹ láàrin ẹ̀yin àti ìyá rẹ̀ kẹ́fì paná ọ̀fẹ́ wọ ẹ̀dákùn bàbá mi ẹ̀dákùn ẹni mo nífẹ̀ẹ́ nù. ọmọ ṣe o ọmọ ṣe o àbíkẹ́ a ò sì fẹ́ ṣẹ̀ mí bí mo ṣe nífẹ̀ẹ́ rẹ tó ọ̀fẹ́ mi bínú sí ọ bí ò bá sì ṣe ọ láàyà rẹ ni Ìdùmarè kó bá mi fi ọ̀run dẹ̀lẹ̀ fún má jẹ́ kí inú ó bí mi o mo níwà àti ẹ̀ ò lè fẹ́ra yín ajá kì í ṣọkọ ẹkùn èèwọ̀ ni ẹ lè fẹ́ra yín o sì mọ̀ mí pé àsọ̀rọ̀ sẹ́ni mí tí n bá sọ̀rọ̀ àfikúnṣe má wàá jẹ́ kí n bínú sí ọ tọ́ ọ bá sì ní tinú rẹ lọ sí a n ó gégùn fẹ́yìn méjèèjì yóò sì máa ṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ojú bá ń lọ wá ọkọ rẹ síbòmíì. 真的。 ayé sì ti ara rẹ̀ báyìí. sọrí wọn pààrọ̀ bí nǹkan mi bá ń bẹ lẹ́yìn balẹ̀ yín sọ o <laughs> ara mi balẹ̀ rò dá. ṣe bí mo ti wí fún ọ tẹ́lẹ̀ náà pé ìwọ ló ní èmi náà sì ni mo ní. Eh, lóòótọ́ ló ń sọ àmọ́ nígbà tí nǹkan bá ń ṣẹlẹ̀ ni mo mọ̀ pé <laughs> èmi mo ní ọlọ́tọ̀. ẹ sàlẹ̀ wa máa lọlé. Eh, ah, ẹ ṣe bí ilé lọ ń lọ eh, èmi náà mo lọlé ìyá mi ó ti mọ dúró dè mí ọ̀rẹ́ mi yín mọ̀ rí bílẹ̀ bá rọ̀ àmọ́ rí rántí. ẹ jẹ́ àjọpẹ́sẹ̀. ẹ ká bí mo torí èmi á mọ fẹ́ràn obì o ah, èmi á fẹ́ràn obì kí ni sí ọ Ọ̀sùndàrè kí ni sí ọ Ọ̀sùndàrè dákun Ọ̀sùndàrè ah, ah, kí ni sí ọ oh. èmi ni sí ọ Ọ̀sùndàrè dákun oh. ṣàánú mi dìde lẹ Ọ̀sùndàrè Ọ̀sùndàrè dìde lẹ kí ni sí ọ oh. kí ni sí ọ Ọ̀sùndàrè. bóun wà ní báyìí. kí láwa ṣe sí i. ọ̀ṣun dàrú ọ̀rọ̀ rẹ̀ sì ti ń kàn yà lẹ́nu ní báyìí. àfi ká rí i ni a wà rí. nígbàgbọ́ pé ọ̀ṣun ò fún wa rí. ẹ tí ì rí náà. ẹ rí ọ̀ṣun dáre. àì tí ì rí ìyá wa ẹ bá ń rọmọ mi. Ah. ọlọ́run á ṣe rírì. ẹ fọkàn balẹ̀ yá wa onígbàgbọ́ pọ́sù ó fún wa rí. àṣẹ àṣẹ ìyá wa ẹ ṣe sùúrù elédùn àwọn sì ń rírí. àṣẹ àṣẹ sùúrù ti ṣera rẹ̀ ó di ọdọ kí n rọmọ mi tó rà wàrí lóbìnrin wà nǹkan ọbẹ ó dá lójú pọmọ mi ò sọnù ẹ wo ẹ rè mọ ṣiṣẹ́ yín tì. ó dà yá wa ẹ ṣe pẹ̀lẹ́ ìlà wa. ó yá ẹ sí mi lójú inú ẹ jẹ́ kí n rí ẹ fi hàn mí ẹ jẹ́ kí n mọ̀ ìwògbé arínúròdì olùmọ̀ràn ẹ là hàn mí bí bàtà ṣe là ló tún fẹ́ torí bá pẹ̀lẹ́ bá dàkùn lélẹ̀ ìfà arílé aróde ni àgbénú omi ríran báyìí ní tẹja ibikíbi tí Ọ̀ṣundáre ọmọ mi bá wà mo fẹ́ rí kedere. Ọ̀ṣundáre ibi gbọ́dọ̀ bá mi jà. ó ti dá <laughs> balógun èmi ọ̀nà pé jà bíi kí n kú kí n kú náà bá mi jà èmi rò pé bá ń bá ń jà bíi ká màláyé. ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àjọ kò sí ni. bá ti pè mí náà ni mò ń jẹ́ sórí nínú ilé tèmi ọmọ àgbẹjọ́ dalẹ̀ ni. àrà tó fọmọ mi dá mọ rí. kòkò tó sọmọ pẹ̀ mi ni mo sọmọ o ò sì tí ì rí nǹkan kan. kárí mo wá sọ fún ọ pé ọkú palẹ̀mọ́ ìjọ̀gbọ̀n. èmi gan gúdúgúdú ni mi ò fìgbà kankan túra lẹ̀. Hmm. bẹ́ẹ̀ni oko tó sọmọ pẹ̀ mi ni mo sọmọ. a máa retí ògúlùtú hmm, òun ni bàbá òkú ògúlùtú ń bọ̀ wò ó bí nǹkan báyìí sọmọ mi gbogbo iléèwé rẹ̀ tẹ́ ẹ̀kùn ní funfun tẹ́ ń ṣiṣẹ́ dúdú èmi ni wọ́n pa aláró mi mo sọ bẹ́ẹ̀. bọ́ọ̀ bá dàn wọ́ dàn tán. mẹ́wàá ó ṣe bí nǹkan bá ṣe tán yóò ṣòwò tán jẹ́ bàbá rẹ̀ jù. àánú ẹ̀yin ìságùrù yìí ló ń ṣe mí torí wọ́n yọ yín dànù ní ẹ̀kànkan bí ọmọ wọ̀ ni. irọ́ lọ pa bẹ́ẹ̀ ni mo wí fún ọ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ̀pọ̀ ṣé torí pé ó ti ń bọ́ọ̀lù ọba lórí ogun ebórí ogun lọ́ba lé ọba lórí ìyá mi ṣẹ̀gẹ̀ sí olóòyà yàn wẹ́dẹ́ kó tó wẹ mọ́ bá má dùn wọ́n dandan wọ́. kì í sọ fún ọ pé wẹ́lẹ̀ mi wọ̀n lẹ́nu tí wọ́n mú jẹ wọ ìgbín ni mi wọ̀n nírun tí wọ́n tú eégún ni mi wọ̀n lẹ́ra adìyín mọ́ ajá rẹ tó bá lò wọ́n pọ̀pọ̀ yóò wulẹ̀ rútọ́ lẹ́nu ni wọ́n bó o ṣe ń lọ bọ́ bá ti mú wá lákan wò ní dá padà fún ọ lóbi ọ bẹ́ mi gan bí abàní ẹ wọ ẹ̀yin ọmọ abẹ́ẹ̀rí kínní burúkú yìí yóò sì bá fàájì mi jẹ́ ẹ̀yin ọmọ ẹ fọkàn yín balẹ̀ kò sí nǹkan kò sí tí ó ṣe. ìyá wa ẹ yẹ tún mú mi díẹ̀ sí i. ẹ lọ nǹkan lọ́ra ń lè wálẹ̀. àti jàǹkú tó ti rẹ̀ yín báyìí tó ti rẹ̀ wá náà. kẹrùn má jẹlé. mẹ́rù. mo mọ̀ ọ́rẹ́ nǹkan kan. kí ni. ṣé ìṣèkú wa ìyá wa yún. kí ló ń. tó kún yàtọ̀ sí tẹ́lẹ̀. tó gbé náà ni ó gbé wọnú àwọn ni. ẹ mú pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹyìnbó lára rẹ̀ wà ní. àbíkẹ́ pẹ̀lẹ́ bó wà lára rẹ̀ wà ní. ìyọ́ balẹ̀ tán agbára lọ́wọ́ àwọn alálẹ̀ ẹ̀hún ò ní fojú sunkún ọmọ ẹ̀rọ tí mo ní ẹ lò fún kọ́ ọ̀dà ọ̀ fi àgbo kan wẹ̀ láìpẹ́ gbogbo ẹ̀ ní ọ̀lọ́ ṣe ọgbọ́ mo ò ní fojú sunkún rẹ̀ ǹlẹ́ pẹ̀lẹ́. ẹ̀yin ẹ wá rí bá mi pa egbò yìí wá. <laughs> ibo ló ti má roko yìí wá. àtọ̀dọ̀ bàbá balógun ni. balógun ló pàrokò ogun ránṣẹ́ sí mi. bẹ́ẹ̀ni. kò burú ó ní mo ti gbọ́ o. <laughs> Ah, balógun ó ti ránṣẹ́ sógun báyìí o ó sì di dandan kó rogun ó ti pe ọ̀tẹ̀ báyìí o dandan ni kó ọ̀rọ̀ tẹ̀ ó ti sọ̀kò lórùlé ó di dandan kó gbóhùn onílé balógun ó ti tọ́ka nírù mọ́lẹ̀ dandan ni kó oríjà ìjọ afàyàfà ajá rẹ tẹnu bẹ̀gún o gbogbo ẹnu rẹ kìkì ẹ̀jẹ̀ ọba mi bẹ̀. Eh, ìyá ọ̀sùn eh, eh, báwo ló ṣe sọ kó ṣe rí lórí ìta ọ̀dọ̀ tiẹ̀ gẹ́ kó tó wá di ìtọ́hẹ̀rẹ̀ tẹ̀ra yìí. ọ̀pọ̀ tó sọ mọ́ pẹ́ tèmi lèmi náà sọ sí òun ló kọ́ ju kò lù mí èmi náà sì jù dárọ. kábíyèsí ọmọ ọmọ mi <laughs> nítorí èmi ò lé ọmọ kankan ní mọ́gùn. bẹ́ẹ̀ òòlì ọmọ mọ́gùn sáwọn tó wà ń bẹ ọ̀rọ̀ yìí fún mi tó ṣẹlẹ̀ ni àtọ́kọ́ àtàyọ ọmọ wọn ò tí ì rí nìsín ọkù ni ó yè ní wọn mọ́. ẹ ẹ tiẹ̀ dúró náà bí n bá tiẹ̀ wá lé ọmọ mi mágùn pé mi gan mọ tiẹ̀ wá lé mágùn ṣé ọmọ òṣèkúṣe òbúkọ ọmọ tó bí kí ló wá dọ̀dọ̀ ọmọ mi tó é ẹ wá wo àwọn tó nílẹ̀ wọ́n bá ní wárí o àwárí obìnrin wà nǹkan bẹ́ẹ̀ o ẹ dákun o ẹ má jẹ́ kí lu ọ̀dà lù máa lórí o kí ló dé ẹ̀yin àpò méjì tẹ́ ẹ dílé mú tẹ́ wá ń ṣe báyìí àgbájá ní àgbájọ kan gbọ́dọ̀ bá wọn jẹ́ ẹ dákun ẹ dìbò ẹ o. kábíyèsí o kábíyèsí o kádípẹ́ lórí o bàtà pẹ́rẹ́sẹ̀ o kábíyèsí o. ẹni arí ọ̀jẹ̀ ni a mọ̀. ẹ dákun ẹ ṣe eré dúró ní gbàgede náà káyanjú ìtì ń bẹ ńlẹ̀ yìí ẹ ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kọjá ká lè jọ wọlé lákòókò yìí o. ẹ bá lọ́gbọ̀n dákun ẹ ẹ ẹ ẹ ẹni arí ọ̀jẹ̀ ni a mọ̀ ọ̀rọ̀ ńlá kan ní bẹ́ńlẹ̀ sí òsì. kábíyèsí torí ọ̀rọ̀ òun gan-an ni mo ṣe yọjú sí i mo wá wá tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà ni. èyí tá à ń jẹ lẹ́nu tí ò tí ì kún náà yìí. bẹ́ẹ̀ ni kábíyèsí bẹ́ẹ̀ ni kábíyèsí. Mm-hmm. làbárè. kábíyèsí nípa ọmọ tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun gangan ló gbé mi wá sáàfin. ọ̀rọ̀ ọ̀sùndáre ọmọ mi. bẹ́ẹ̀ ni yìí bẹ́ẹ̀ ọmọ náà kú. Ah! mo dúpẹ́. ẹ jẹ́rìí ẹnu rí náà bọ̀. yóò dáa fún yín. kò sí nǹkan kan tó ṣe. Ah, mo dúpẹ́ o. Ah, ó wà láàyè ó sì wà láàyè. Ah, ìyá mi ṣẹ̀jẹ̀ sí olóòyà yàn áwọ̀ ẹ̀dẹ̀wẹ̀ mo mm. mo dúpẹ́ o. mo ń lọ sí ìpàdé ni mo rí ọmọ náà tó ń pọ̀ kákú nínú. mo fẹ́ rí yín ni. èmi àbí. ẹ ẹ mọ̀ dára yín láwọn ẹ̀yin kọ́ ẹni mo fẹ́ rí rèé ẹ dákun sí òsì. kò sí nǹkan kan ẹ mo ti fẹ́ rí ọ ti pẹ́ àkókò ni ò sí fún mi àmọ́ inú mi wá dùn lónìí pé mi rẹ̀ pàdé inú mi dùn. kí gan-an ni nǹkan ọ̀hún. ẹ o ṣeun. ìyá wa ẹ mọ ara o ẹ jọ̀ọ́ ẹ bá wa paṣẹ fún kí a lọ díẹ̀ kémi rẹ fi sọ tá a sọ. dákun para dáadáa tó o bá ní ọ̀rọ̀ gidi láti sọ kọ́ ètò sàn bí o tó o bá sì mọ̀ pọ̀ lọ́rọ̀ jáwọ́ mọ́ bá ti a lọ. olótú rẹ̀ ọmọ ti dùn ún mo sọ gbogbo tí n fẹ́ sọ náà obìnrin lòun náà obìnrin sì ni wọn náà ẹ̀yìn tẹ́tì rẹ̀ ti gbọ́ rí náà ni. àbíkẹ́ mo bínú ìfẹ́ rẹ̀ ò jẹ́ n sùn bí n bá sùn báyìí ìrorùn sùn ìrìn nǹkan kan ṣe lórí ètì ẹ bẹ́ẹ̀ ni o. Àyìndé. aya Àyìndé. ilé nǹkan já yìí rẹ ọ̀dà ọ̀ mo ebi inú ìlú yìí lọ bí ẹ sí. bẹ́ẹ̀ ni ìlú yìí wọ́n bí mi sí. ọmọ ìlú yìí sì ni ọ. àmọ́ bíbí ìlú yìí tó forí ìwọ̀lú. kò dá ń lójú torí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kò sẹ́ni náà nínú ìlú wa yìí tí ò mọ̀ pé èmi Àbíkẹ́ ọmọ ti láfẹ̀sánà tí ò sẹ́ni tí ò mọ̀ nínú ìlú yìí pé mo ti lẹ́ni tí mò ń fẹ́ ọkọ tèmi tèmi ò fẹ́ fẹ́. èmi náà mọ mo mọ ẹni tó ń fẹ́ mo mẹ́ni ọ̀hún fẹ́ tèmi àsúndàrẹ̀ àbí kí wọ́n fọkàn ló lọ́n fẹ́ wọ́n láfẹ́sọ́nà rẹ̀ kọ́ ọmọ bá wa kú ọwọ́ ni èmi ṣe wá kẹnu ìfẹ́ sí ọ ọ kò sọ́wọ́. lọ́nà wo. ẹ ṣeun ìyá wa àyọ̀dà fún ọ ìwọ ọmọ balógun ó wà fún ọmọ ìyá ọ̀sùn ọ ti kó ọwọ́ nù kò lè tọ́jú rẹ èmi ò tọ́jú rẹ bí ọkùnrin ṣe ń tọ́jú obìnrin ọ̀rẹ́ rẹ mo bínú bá ń bá sọ̀rọ̀ kó gbọ́ sẹ́mi lẹ́nu kó sì mọ̀ fẹ́ mi èmi nífẹ̀ẹ́ rẹ. kí n bá ọ bá sọ̀rọ̀ hmm. kó lè fi ọ hmm. ah, rádaràda ni ọ òun tiẹ̀ mọ́ ń tọ́ ọjọ́ ṣé kò rí ọ báyìí ó bọ̀ ṣe rí ó yọ padà lọ lẹ́kọ́ ní lọ tọ́jú rẹ̀ hmm. awítà ìwílẹ̀ kan ọní kò ọsẹ nu pẹlẹbẹ ń wù ọ ní gbọ agbẹnu burúkú rẹ ọrùn mi sì wọ ọ̀rẹ́ tèmi ò lè fi ọ rádaràda. àmọ́ bínú àti bínú tán. ọ̀dà ẹ̀gbọ́n àyìndé àwọn ò lè fẹ́ yín. mo ti lo ẹ̀gbọ́n fún mi wọn lè fẹ́ níbi tí mo. Ah lẹ́yìn tó ṣe pé ọ̀rọ̀ yín bóyá gan ló yẹ yín gangan fún wa ó yé mi ó jẹ́ a máa pè yín ní ẹ̀gbọ́n mi ọ̀rẹ́ mi bí a mọ̀ ọ́ lọ. ọmọ ìtìlẹ̀ bí n bá fẹ́ ọ ilé ìfọ́bìnrin kankan ọ fẹ́ pa mí nìyí. dákun àgbẹ̀kẹ́ bá ń wí fún kó tọ́jú ara rẹ̀. tọ́jú ara rẹ̀ tó lórí ọ̀gán o tọ́jú ẹ̀ o kọ́ mójútó ara rẹ̀ o. Ah! àìsàn gidi ni o ẹ mójútó o. ẹ sọ fún àwọn tó ní ọ o. nǹkan ṣe mí kí wọ́n rí lára mi tó fi ní nǹkan sí mi wọn sì lè rí mi tì aya tí mo fẹ́ fẹ́ ṣé wàá rí mi tì ní ní mo bá délé ńlẹ̀ sọ fún ìyá mi kí wọ́n bá ń wá àgbo kì gbogbo tí ń ṣe mí kó lọ lára mi nǹkan ń ṣe mí. àbíkẹ́ ọmọ akíntóògùn abẹ́rẹ́ tèmi ò lọ́kọ́ náà kò tó di pọ́ àjẹgbà mo fẹ́ yára dé ìpàdé kan nísinsìnyí ẹ bá mi dílé mú o a bá rẹni tó béèrè ni ẹni mo sáré dé pàdé wọ́n bá sì láwọn ò lè dúró tí wọ́n bá bá wá kẹ́ ẹ rí pé ẹ dá wọn lóhùn. ẹ̀yin tẹ wà ń bẹ ẹ wọlé lọ́sìn ẹ lọ yanjú gbogbo nǹkan tí mo ní kẹ́ yanjú ṣe ti gbọ́ ẹ má sáré ìyanjú ẹ kí n tó dé o. ọkùnrin mà ti kú. wọ́n sọ bẹ́ẹ̀ a kì í gbọ́ bubú lẹ́nu àbọ̀ rẹ̀ àbí yèlè mi eléyìí ò ní kú ọmọ ọwọ́ kì í kú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ kì í kú lójú ẹsẹ̀. Hmm. àyágbà ń tagbe àyágbà ń tàlùkù kókù bá kú láyé àkàlà gbòdì ọ̀run mọ̀ àṣẹ ní tèdùmọ̀ rè. afẹ́fẹ́ ayé o ọ̀fẹ́. àṣẹ. àwọn yòókù yìí dà. wọ́n bẹ ẹnu ilé. ẹnu ilé ẹnu ilé ẹnu ilé ìpínlẹ̀ fi ń dúró ẹ gbé arákùnrin ẹ gbé wọlé. ẹ̀rọ àṣẹ o ẹ̀rọ àṣẹ o. kò tọ́jú mi eh, ọ̀ṣun ọmọ bá ń gbé. àṣẹ eh, àṣẹ àṣẹ eh, ìbéèrè tí mo ní fún ọ ni pé ọmọ ta nìwọ nílùú alárabà. Ah, ah, ah, ayé ń bọ́yà wa ọdún níyà mi wọn ṣàìmọ̀ fọlọ́kọ ọmọ yóò sùn ní mi. ọmọ yóò sùn. bẹ́ẹ̀ ni a jẹ́ pé mi ò sóore ṣe mi. ẹ ẹ sóore ṣe. èmi náà yóò wá yọjú sí ìyá rẹ nílùú alárabà lọ yọjú sí pé tó ọmọ rẹ o ọ̀dọ̀ èmi ìyá àbíyè ń bí ló wà o ṣùgbọ́n ara rẹ̀ ti yá báyìí nǹkan kan ò ṣe é àbí ọfẹ máa gbé bí ni. Ah, ah, ah, ẹyin bébí bẹ́ẹ̀ ṣe lẹ́yìn ojú sí wọn ló da ẹbọn ojú sí wọn torí ayùn ìyá mi ti ń yun mí. ọkà rẹ ọmọ ẹ ṣeun èmi náà mọ̀ pé ayùn ìyá rẹ ó ti mọ́ ọ yún ọ. ẹ ṣeun ìyá. ṣé ẹ rí pé jàṣẹ ṣẹ bẹ̀rẹ̀ ọ sí i. ọ̀rẹ́ bó bá ṣe wọ́n lò ní ṣe ju tèmi. ẹ dàpọ̀ ẹ wo àìkéde àmọ̀jẹ̀ nìkan lọ o kíkàn ní kan ẹnìkan ìbímọ tiẹ̀ kó bí kó sọ ń balẹ̀ o kí ló dé oṣù gálára àgàjọ rẹ ru àgbà orí ẹni ní báni gbè ẹ wo bí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ẹ wo bí ti ń parí sí ilé fi ní pé àwọn àgbàbọ̀ wọn lẹ́ni abáńbáni àmọ́ fura sí i hmm. tó bá ti ń di pàm fura sí rẹ ni ní fakayẹra hmm. ìfura tẹ̀ tó ń fura síra yín látẹ̀lẹ̀ ìlọ dẹ́kẹ́ mọ́ rẹ̀ kúrò síra yín ẹ wá wò nísìnyí ẹ dákun ẹ má jẹ́ ká túlù ìmọ̀ra wa lórí o ẹ dákun mo fìyà bẹ̀yìn mo fi rí ládéládé bẹ̀yìn ẹ jèbù rẹ. ọmọ mi ti ń bẹ lórí àrẹwà yìí ọ̀kàkà ìdùbúlẹ̀ òkú. ẹ kábíyèsí tí ọ̀gẹ̀dẹ̀ tí ẹ lè yín oko tó wọn àlọ́dà sí àwa làwádìí fún àfúyẹ́ gẹ́gẹ́ fáyà àrìnà kò fàdí ẹ̀ ń bẹ lọ́wọ́ wa èkó fọkàn balẹ̀ lórí ọ̀rọ̀ tọmọ rẹ̀ yọ gbàdùn nígbà tá ẹ ti jó yé mi pé kò sí ń tọ́sọ ọmọ mi iṣẹ́ èmi ọmọ pé kì í sọ ló lé mọ rẹ̀ mọ́ gùn tẹ́lẹ̀ kábíyèsí. bẹ́ẹ̀ bá ṣe làákàyè kò yẹ kẹ́ ẹ rè síwádìí ọ̀rọ̀ délẹ̀délẹ̀ kẹ́ ẹ tó máa kẹ́ ẹ tó máa rásà sí sí ọmọ ẹni. ìwọ ọwọ́ rẹ jẹ́ ṣe làákàyè ìwọ ọwọ́ tiẹ̀ yóò jẹ́ kẹ́mi ò kábíyèsí ọmọ olókùnrin ò jẹ́. ìdúná àṣàfìrù lọ́pẹ́ rẹ̀ ọ̀pá ẹ̀rẹ́ fi lùlà sálùkùlùkù gbùgbù ìwú ń tẹ́ lára ẹyẹ eré kílẹ̀ yẹ ń bẹ yẹ ẹsẹ̀ tẹ́ yẹ gbàsọ lára ẹyẹ èyí pọ̀ ọdún ló kò mo jù ọ́ ń dàrọ ẹ bá jẹ̀bù rẹ o ẹ jẹ́ jẹ̀bù rẹ mẹ́jà ṣerú ẹ̀ mọ́ o. ayé àmọ́ ju gbogbo ẹ̀ lọ kábíyèsí àti rojú tu ọ̀rọ̀ wàyí ìyá Ọ̀ṣun ti sọ pé ara ọmọ ọ̀yà ìyún ti parí báwọn àmọ́ ṣe rí tí n bá ṣèwádìí ìdílé àwọn tí ń rè lémọ́gùn lẹ́fọ̀mọ́ mi wọ́n mọ̀ pé àwọn ṣẹ́ balógun torí wọ́n jẹ ilé wọn run ni èmi mọ wí fún yín. balógun ara àwọn ẹ má wù jẹ ìjà tó káwọ àkàrẹ yìí mọ ọ̀rọ̀ ní a ti gbọ́ lẹ́nu ìyá àbíyè yìí ẹ̀kọ́ ti fojú múmu hàn a ti rí bí ọ̀rọ̀ ti ṣẹ̀ wá ẹ bá jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ àná ká lè bá rẹ nìkan bá ṣe é ẹ dákun ẹ dákun ẹ kéde a máa jẹ nìkan ẹ ṣáà máa ẹyin la fi mí sípò yìí o ó sì yẹ kí n lè bá yín sọ̀rọ̀ kẹ́ ẹ lè gbọ́. ojú àṣà àwa ò ní rí bi ojú àwòdì wo ò ní rọrùn ojú gbogbo wo ò ní rí bi ilẹ̀ yìí. ẹ dákun kò ní sábú ọmọ rẹ ò dìde ńlẹ̀ o ìfẹ́ wúrẹ́ ní bẹ́ẹ̀bì fún dání gbẹ́gbẹ́rọ́ ìfún àgbè ní dàgbé dìde ọ̀kàkà kò ní dùbúlẹ̀ o kò ní kú o ìyá àbíyè ebó ni ọmọ ìyá láìpẹ́ láì jìnnà kó máa wọ ìlú wa ṣé bẹ́ẹ̀ ni tẹ máa fojú ara yín rí kedere báyìí. Ah, mo dúpẹ́ o pé àlàáfíà ló wà sí nǹkan. ilé iṣẹ́ wa ṣe yìí ò ní ṣiṣẹ́ ṣe iṣẹ́ tó lódùn àti parí wọn mọ̀ gbéyà ọdún ọwọ́ àmọ̀ wípé èyí ni yín ni kẹ́ni ó lè yè ṣe mí èyí tó ṣe yí èmi gan yín ọ̀ láwo wọn gbọ́wọ́ sí ọkọ̀ tó lọ. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. <clears throat> ẹ pé ẹ rí mi lónìí ìgbà mo ti gbọ́ wípé ìyá àbíyè ó mú ọmọ ìyá Ọ̀ṣun bọ̀ lónìí lèmi náà ti wá pinnu pé òní náà gbogbo àwọ̀ yọ̀ tán mo ti pinnu nú ara mi pé lónìí ni wọ́n fa ọmọ mi lé ìyá Ọ̀ṣun lọ́wọ́ kọ́mọ rẹ̀ ọmọ fi ṣáyà lọ kẹ́ ẹ lè mọ̀ wípé gbogbo àwọ̀ ti ta pátápátá balógun hmm. ó ṣe yí tán ah, ah, ah, mo dúpẹ́ o mo dúpẹ́ o ṣé o elédùà ó dùn tì ọ́ o elédùà ò ní bàgbà jẹ́ o ìlú ọ̀hún ò ní dàrú lórí wa o a sì jèrè àwọn ọmọ ọ̀hún ẹ̀ẹ́fẹ́ kan tẹ́lẹ̀ náà ìsọ̀tà ara wa èṣù ní gbógun a sì dúpẹ́ pé elédùà àti bá a bẹ́sù wí báyìí ẹ máa wá wo kábíyèsí kẹ́ ẹ mọ̀ wò pàtó orí nǹkan ṣe nǹkan lé elédùà àsáwọn ọmọ méjèèjì lélẹ́dùn ọ̀wà lò tí ó parí àwọ̀ tí ń bẹ láàrin àwa méjèèjì èmi mọ̀ pé lẹ́dùn alẹ́ tó fẹ́ẹ́ ṣe láàrin wa ni ìyá wa mo tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà o ẹ ṣé o onílẹ̀ ó gbé yín o ah, ẹ wò ó ọ̀sùn ṣẹ̀ǹkẹ̀sí olóòyè ayùn yóò máa fún yín ṣe o ẹ ní ṣàṣetì o ẹ ṣé mo dúpẹ́ kábíyèsí ẹ bá bu àwọn ọmọ ládùúgbà. àbíyànlá kábíyèsí wọ́n lọ tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ̀ yìí ìmọ́lẹ̀ ayé rẹ ò ní kú ìmọ́lẹ̀ ayé gbogbo yín ò ní kú. ìbá àwọn náà níwájú wa yìí ìdùnnú wa nìyí iná ìdùnnú wa ò ní kú láéláé àbíyè ìwọ lọ tàn tí ń bẹ ńlẹ̀ yìí torí pé bẹ́gún bá kọ pélé ta ló lè sọ eégún bá sì kàbàjà ta ló lè mọ̀ àfàmàwò mọ́rò àmàwò mọ́rò tí ń bẹ́ǹdì ọ̀rọ̀ tó jọ yanjú ìwọ àwa mm, dúpẹ́ ilé rẹ ò ní dàrú ilé gbogbo yín ò ní dàrú ẹ̀yin ọmọ mi yóò dáa fún yín o yóò yẹ yín òní yẹlẹ ẹ ní mo rí búkú sọ ẹnu bíi kéńgbé bẹ́ẹ̀ lẹ ní fomi lò bí oògùn ẹ bá kọ ẹ bá bo fúnra yín o ẹ bí búkú ẹ. ṣé ló dọ́kun ẹ̀ lọ ṣé five million àti ten million táwọn èèyàn dọ́kun ẹ̀ fún ẹ. two million naira. àdìmísàn pọ̀ nulẹ̀ mi wà lórí tébù mi jábúrata yunifásitì wo ló fẹ́ lọ táwọn ọmọ yẹn bẹ̀. èmi ò kí n talẹ̀ mi ò lè kí n ralẹ̀ bó ṣe wù mí àjàlá ló máa ń talẹ̀ òun ló máa ń ralẹ̀ mi ò ṣe transaction kankan pẹ̀lú ẹ̀ ṣàánú fún mi. ẹ ẹ sọlọ ìbúrúkú lẹ́yìn tó talẹ̀ fún yín. ẹ̀yin gbogbo lè talẹ̀ fún mi sàn. mo ń talẹ̀ ni mo talẹ̀ fún ẹni ó dẹ̀ tún ló fẹ́ ṣe foundation mo ló gbọ́dọ̀ tó ó san ṣé mo ti jẹ̀bi. dídán ni ọlọ́yin tó sọ àbà níbo nílùú bo. ẹ mọ̀ tún lórí láyé ó mà tún ṣe fẹ́ẹ̀sì sílẹ̀ ẹ̀ ìwọ aláìsọ fún mi ó ṣe fẹ́ǹsì inú ilé ẹ̀. kí lẹ fẹ́ ṣàyẹ̀dá o. owó fẹ́ǹsì yẹn wàá tún sọ fáwa ni àwa tún gbà lọ́tọ̀. kó tálẹ̀ kọ́kọ́ ẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run ọ̀túnba ẹ bẹ̀rẹ̀ ọlọ́run ṣé ìyàwó ẹ̀ láyé ìyàwó mi ìyàwó àfẹsọ́nà mi. ìrù ní báyìí báyìí wá farapamọ́ sí so kò sí nǹkan tó gbogbo ẹ̀yin one two three four five ẹ parí iṣẹ́ o ẹ ti parí iṣẹ́ yín ni. ọ̀gbẹ́ni Alabama. jọgọjọgọ ní ipa ọ̀tọ̀ba. mo fẹ́ kọ́ mọ̀ pé gbogbo ìgbésẹ̀ tó gbé ni mo sọpọ́tò yẹ ìgbésẹ̀ gidi ló gbé náà. tó bá jẹ́ kan náà ọmọ àná kan tí kò sí ní wá fún fún ẹ. ẹ máa pa ìyàwó tó. mo notice pé ẹ̀gbọ́n tẹ̀lé mi lẹ́yìn ṣé kò sí wàhálà the next six months kò gbúdọ̀ wọ̀ nílé six months. Agadagodo.